wa nìyẹn ànábì yóò bá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri ní ilẹ̀ àti lókè òkun. ọ̀gá ẹ jẹ́ kí wọ́n tilẹ̀kùn yín kán lè kún yín please. a dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ò ní pín yín pa Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí yín ó bàjẹ́ ọlọ́run bá tó la ẹtọ́ lọ́run tó ń fún yín ẹ̀sìn support wa yóò jẹ́ pé àjọ délẹ̀ lérí. àmín. ọlọ́run bá tó ní ayé tó ní ọ̀run yóò gba yorùbá lọ́wọ́ àwọn amúnisìn àwọn amúnisìn ọlọ́run tó ní ayé tó lọ́run yóò gba yorùbá lọ́wọ́ gbogbo àwọn tí ń dà wá láàmú. àmín. gbogbo ẹnikẹ́ni tí ń ṣe ọ̀tá yorùbá tàbí tí ó fẹ́ mọ fi yorùbá gbowó tó dalẹ̀ yorùbá káàkiri tàbí tó ń tú àṣírí yorùbá fún àwọn olóṣèlú ọ̀run ògbèdè. àmì àṣẹ. gbogbo ẹnikẹ́ni tí ìbá jẹ́ ọjà alágbára ni ṣẹwà ọjẹ́ wòlíì ni ọjà àlùfáà ni ọjẹ́ oníṣègùn ni ṣẹwà ọjẹ́ èèyàn lásán ni ṣẹwà tí wọ́n bá ń gbìyànjú láti mọ gba owó lọ́wọ́ àwọn olóṣèlú tí wọ́n bí lè pé àwọn ń tan gbogbo ọmọ yorùbá. Mm tí wọn dẹ̀ tán ọlọ́run gbogbo ẹni irú ẹni bẹ́ẹ̀ tó ṣe ó bìlì pé òun fẹ́ mọ tu yorùbá jẹ hmm. àbí àwọn fẹ́ fi yorùbá méèkì owó ọlọ́run bá tó ní ayé tọ́ lọ́run yóò gbé wọn dé. gbogbo olóṣèlú yóò tí ì bá jẹ tí ọba ní owó bú lọ́wọ́ tán lówó òfò lọ́wọ́ tí wọn fi ran yorùbá lọ́wọ́ láti gbé yorùbá délẹ̀ lérí wọn bìlì pé owó ọwọ́ àwọn yẹn àwọn ọmọ fi gbé fún àwọn kan tí wọ́n ń gbìyànjú láti lo agbára wọn láti yọ Yorùbá tí wọ́n á ń ru owó bú wọn kiri láti fi dalẹ̀ Yorùbá ọlọ́run bá tó ní ayé tọ́lọ́run wá àwọn olóṣèlú bẹ́ẹ̀ ọlọ́run pa wọn rẹ̀. àṣẹ. gbogbo olóṣèlú yòówù tí bá jẹ́ tí ó ń gbé owó kiri láti fi rà wá àwa náà tí à ń gba owó lọ́wọ́ olóṣèlú gbogbo ẹni yòówù tí bá jẹ́ tó bá gba owó lọ́wọ́ olóṣèlú lọ́rọ̀ Yorùbá pé òun fẹ́ dalẹ̀ yorùbá ọ̀run gbẹnu ẹ yóò gbẹnu ẹni. àwísí àfọgbóhùn. ṣùgbọ́n gbogbo àwa yòókù gbogbo ẹni yóò ti bàjẹ́ tó bá ń fi tọkàntọkàn rẹ̀ tó fi ń jà fún yorùbá tó ń gbìyànjú pé kí yorùbá ó délẹ̀ lérí ọlọ́ọ̀bá tó láyé tọ́lọ́run yóò dúró ti gbogbo wa. àwísẹ́. ọlọ́ọ̀bá tó láyé tọ́lọ́run yóò dúró ti wà tó gbogbo wa. ayé ò ní rí wa mú. gbogbo àwọn ọmọ yorùbá káàkiri tí ọ̀rọ̀ yé torí kèsè gbogbo wa lòye yé gbogbo àwọn ọmọ yorùbá tí ọ̀rọ̀ yé tó jẹ́ pé nínú wàhálà wọn nínú ojú ogun wọn nínú àìsí yẹn náà ń gbìyànjú pé ìyà tí ń jẹ yorùbá tó wọn tún dá tọrọ kọ́bọ̀ jọ wípé ìyà gbọ́dọ̀ jẹ yorùbá ọlọ́run wa tó ní ayé tọ́lọ́run yóò mọ bùkún yín. àṣẹ kò ní jẹ́ ká ẹ bọ́ sọ́wọ́ ajínigbé ẹ ní parẹ́ àjọ délẹ̀ lérí gbogbo ẹ̀ ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òde káàkiri tá à ń gbìyànjú pé ojú ò gbọ́dọ̀ ti yorùbá ìran yorùbá ò gbọ́dọ̀ parun yorùbá gbọ́dọ̀ kó lóko ẹrú yìí ọlọ́ọ̀bá tó la ẹ́ tọ̀lọ̀rùn kò ní jẹ́ ká ẹ ṣiṣẹ́ yóò dẹ̀ dúró ti gbogbo yín torí pé ìyà tí ń jẹ wáyé ó ti pọ̀ jù jíjí gbé ni ká sọ ni ṣé pípa ni ká sọ ni ṣé rèpù ni ká sọ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ilẹ̀ wa lórí property wa àwa la lépo àwa la lómi àwa àti Ìgbò la ní epo wọ́n tún fún Fúlàní ní minister of petroleum léyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo agbára tí ń bẹ ńlẹ̀ yorùbá tí ń bẹ nàìjíríà lénìí kò sí yorùbá kankan ń bẹ kò sí yorùbá kankan ń bẹ yorùbá ò lẹ́nu wọn làwọn fún wa ní vice president extra tire tí yóò jẹ kí sọ̀rọ̀ ẹ̀rín ni yóò jẹ nǹkan kan gbogbo ẹni yóò ti bá wa jẹ ọba ní ọ̀nì ìjòyè ní o alágbára ayé ní o gbogbo ìgbóríkọ jẹ́ láyé tí ọmọ yorùbá tí eh, ìyà tí ń jẹ yorùbá ò múmú láyà ọlọ́run bá tó ní ayé tọ́ lọ́run wọn lọ́ba tí gbàgbára fẹ́ dà yọ gbàgbára lọ́wọ́ ru ẹni bẹ́ẹ̀. gbogbo alágbára ayé yòówù ti bá jẹ bí a ṣe ń jẹ yorùbá yìí tí ó dìde kó jígìrì wípé ìyá ti ń jẹ yorùbá yìí àwọn gbọ́dọ̀ sọ̀pọ̀tì wa káwọn mú wa káwọn mú wa kó nu ìnira yìí tó tún wá jẹ́ pé wọ́n tún ń ṣe àtakò wa wípé ìyá yìí náà ni yorùbá máa bá kú ọlọ́ba tó ń la ẹ̀tọ́ yóò pa wọn rẹ yóò sì gbé yorùbá délẹ̀ ìlérí gbogbo àbẹ́ni àdẹ̀rẹ́dẹ̀ àti bẹ́nibọ̀dì jà àdẹ̀rẹ́dẹ̀ àti dógunlẹ̀ ohun tá à ń ṣe ni wípé kí Yorùbá gbòmìnira Yorùbá gbòmìnira gbogbo ẹnikẹ́ni tó bá wá kóra wọn jọ tí wọ́n bí pé gbogbo bá ṣe ń ṣe kọ̀ táwọn lọ́rùn kí Yorùbá sá máa wà nù oko ẹrú náà ni tí wọ́n tún wá láwọn fẹ́ dènà dè wá àwọ̀ lágbára Ọlọ́run nìkan wọn lágbára Ọlọ́run sì mọ̀ wọn Ọlọ́run mọ̀ wọn gbogbo ẹni yóò tí ì bá jẹ́ tó lóun fẹ́ dènà dè wá tó lóun fẹ́ da òpó Yorùbá rú Ọlọ́run dòpọ̀ ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run july three yóò bá gbogbo wa láyé. àṣẹ. yóò bá gbogbo wa láyé. yóò bá wa láyé. yóò bá wa láyé. àwọn tí wọ́n ń káàkiri wọ́n ń pé lágbájá ní àgbọ̀dọ̀ wéko ẹnìkan ló wọ́n pa wá irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni ẹnìkan kan sọ pé wọ́n pàgbò lẹ́kọ̀ọ́ ẹnìkan kan sọ pé ìbò ọ̀gbọ̀dọ̀ wéko ọmọ yorùbá ni mí èkó ilẹ̀ yorùbá ni ìṣẹ̀lẹ̀ haúsá mo fẹ́ kẹ́ jẹ́ ká focus lórí nǹkan tá a gbé dání ẹ mọ̀ jẹ́ ká máa dóde rumors inú rumors ń gbà míì òdodo ọ̀rọ̀ máa ń wà ń bẹ̀ o ṣùgbọ́n àwa nígbàgbọ́ yìí pé èkó yẹn ilẹ̀ yorùbá ni gbogbo àwọn tí dẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ yorùbá ni wọ́n bí adẹ́sẹ̀ ń jẹ yorùbá kò táwọn náà lọ́rùn gbogbo ẹnikẹ́ni tí ì jẹ́ tí ọba bíi pé yorùbá máa wà lóko ẹrú lọ títí ọlọ́run bá tó láyé tọ́lọ́run òun lọ́ba tó lágbára yóò mú ẹni yẹn kó lórí ilẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá ò ní délẹ̀ lérí ọ̀run gbé wọn dé gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá ò ní délẹ̀ lérí ọlọ́ọ̀bá tó láyé tọ́lọ́run yọ pa wọn rẹ̀ èsì tẹ̀sán pé yorùbá ìyá tí ń jẹ yorùbá pọ̀ ó pọ̀ gan ó pọ̀ ọlọ́run bá tó ní wa mọ̀ kò dá wa fún yàjẹ́ ọlọ́run fẹ́ràn wa ó fẹ́ràn wa ó fún wa ní gbogbo nǹkan ọ̀rọ̀ téèyàn fi lulẹ̀ ayé ẹ̀yin alágbára kan dẹ̀ jókòó lé ẹlẹ́nìjà rọ́ọ̀nẹ̀ lọ Hmm. ọlọ́run dì í lọ́wọ́ fún wa gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá ò ní rọ́ọ̀nì lọ ọlọ́run dì í rẹ̀ níbẹ̀ lọ́wọ́ ọlọ́run jókòó lé wọn lọ́rùn àwọn nígbàgbọ́ pé bíbélì ní kò sóhun tó ń bà mí lẹ́rù onígbé ẹrù kò sí inú ọkàn mi náà. torí Jehovah ń bẹ láàyè hmm. àwọn òbẹ̀rẹ̀ ẹni kankan láyé ọlọ́run tó ní wa ẹni tí ọ̀rẹ́kùn àti ẹni tí ọ̀rẹ́kùn òkèlè náà ti mọ wúra dúró dè mí ajọ́ ń dẹ́rù bara wa ni igba òrìṣà ọ̀dẹ̀ ní dènà di ṣẹ̀gó. ó ṣe wọ̀ ó ṣe wọ̀ hmm. ajá ò ní dóbò ẹkùn láéláé ilẹ̀ Yorùbá lè kúrò a ti ṣe peaceful rally wa lọ́sùn sí wàhálà ń bẹ̀ a ṣe peaceful rally wa lóńdó Ọlọ́run rí wa pé jẹ́jẹ́ là ń ṣe nǹkan wa awareness là ń ṣe láti fi jí gbogbo àwọn yẹn wa tàbí pé ilé tó lọ asélékìtì ọlọ́run fàyè gbà wá mẹ́ torí pọ́lọ́ ni mo fàyè gbẹ̀dá láti jí àwọn èèyàn wa dìde pé ilé tó lọ ah, Èkó ilẹ̀ Yorùbá ni peaceful rally eh, là ń gbé lọ sẹ́kọ̀ọ́ àgbéjà gidijagan lọ àdẹ bẹrẹdẹ àti bẹni bọdọ abẹ abẹ gbogbo ẹyẹ wa ilé baba wa lè kó náà àti bàbẹ jẹ náà ilé baba wa ni àrẹdẹ àti bàbẹ jẹ àrùn gbogbo ẹyin tẹ jẹ yẹn wa àtọmọ Èkó àtàrí Èkó gbogbo ẹyin tẹ wà ń bẹ tẹ jẹ yẹn wa afẹkẹ darapọ̀ mọ́ wa kájọ se kájọ ṣe peaceful rally adẹ́rọ̀ ìjọba èkó à ń bẹ̀ wọ́n ọlọ́mọba tó ní wọ́n kò ní fún wọn lẹ̀ torí pé yorùbá làwọn náà afẹ́kùn ó ṣe ètò ààbò tó péye sílùú èkó fún wa torí pé gbogbo ibi tá à ń lọ náà làwọn gómìnà ibẹ̀ ń ṣe ètò ààbò tó péye síbẹ̀ ṣùgbọ́n pé àní wá èkó yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni à ń bọ̀ lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run á dẹ̀kọ̀ á dẹ̀ ṣe peaceful rally wa gbogbo agbẹ́ sixteen years tí yorùbá ti sọ ọlọ́pàá kẹ́hìn tàti sọ́ọ̀rì tàti ṣe IG kẹ́yìn rè sixteen years yorùbá ti dépò IG kẹ́yìn rè bọ́yẹ kó rí bẹ́ẹ̀ ìyá ń jẹ yorùbá ẹ̀yọ́ ọmọ yorùbá kan àwọn ọmọ àlè yorùbá kan dẹ̀ tún sọ̀tọ̀ kù sọ ọmọ àlè yorùbá ní ọ̀sọ̀ pé yà ọ̀jẹ̀ wa bí tí nǹkan dédó yìí ẹ mọ̀ jẹ́ ká lè ṣe gba àwọn tó ń sọ yánmọ́ yánmọ́ lórí tá bá ti rí àyè ra two thousand tó bá ti ra data two thousand tó ń sọ yánmọ́ yánmọ́ pé yorùbá gbogbo ilẹ̀ ń lọ àwọn ọ̀dà kan mọ́ torí ohun táwọn jẹrà àwọn wà ọlọ́run dẹ̀ pààrọ̀ àwọn ẹ̀bẹ̀ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní kí yorùbá mọ̀ bọ̀ lóko ẹrú tá a wà yìí ọlọ́run pa ọ́ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan la máa ń wò lórí íńtánẹ́ẹ̀tì bọ̀ mélòó la fi dá lóhùn àwọn kan sọ wípé tá a bá gbà àwa ẹlẹ́bọ là ń ṣe òótọ́ ẹlẹ́bọ ni wà àjiyàn ṣùgbọ́n ọlọ́run rí nu wa pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì olórìṣà gbogbo wa la jọ ń ṣe la fẹ́ jọ ń ja ìjà òmìnira yìí ok àwọn tó ń ronú bẹ́ẹ̀ pé tí wọ́n bá gba òmìnira yorùbá olóòṣà nìkan náà mọ̀ gbẹ́mbẹ́ so possible ni kọ́ńtì wo ni ń bẹ lágbàáyé tí ò sí mùsùlùmí àti christian àti olórìṣà ń kálukú ń ṣe tiẹ̀ ló kọ́ papọ̀ mọ́ra wọn èmi sunday ọmọ adé ẹmọ christian original ni mí christian ni mí èmi àwọn ọmọ fọkọ mu ni a sì mọ lo nǹkan ẹ̀sìn mi ò ní mọ́ lò ó ọlọ́run tó ni mí ọ̀dẹ̀ ni mọ́ lò ó christian gidi ni mí tó mọ́rọ́ gbogbo ẹ̀yin bàbá wa tẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin àlùfáà àwọn mùsùlùmí tẹ̀ ń bẹ tí wọ́n tọ́lọ́run rí tó àmọ̀ pé mùsùlùmí gidi ni wọ́n awárò gbogbo ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ dákun lórúkọ ọlọ́run mo fi ọlọ́run tó ní mo fi bẹ̀yìn ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìyà tí ń jẹ yorùbá ẹ wọ́n ṣe tá lọ́mọ tí ọkàn lọ́la ẹni tó bá pọ ọmọ rẹ̀ lénìí ló mọ̀ ẹni tó ń jìnrìn rẹ̀ gbé àwọn fúlàní yìí dájú ìran yorùbá yìí ṣèrìn apààyàn yorùbá sọ pé tá a bá ń jà bíi kakúkọ tá a bá ń bára wa jà nílẹ̀ yorùbá tá a bá tó gbọ́ pé tá à ń bá jà yẹn ó sick tá a bá ṣe ń ṣe á tún lọ kí lé pé tá bá ń jà bíi kakúkọ ọlọ́run fún lálàáfíà o tá a bá ń bẹ́ ẹni tó lóyún jà tó bá bí wọn kó ewu ọmọ ẹnìkan bọ́lọ́mọ jà bí yorùbá ṣe yorùbá lásà ó dẹ̀ yé wa àyè para wa jà àyè para wa àwọn fúlàní yìí ni wọ́n gbé pípa pípa dé àwọn ni wọn ẹ̀rù ọlọ́run wọn ò níbẹ̀rù ọlọ́run àwọn obìnrin pé téèyàn bá pààyàn ó tún lọ ọ̀run rere ni ìran wa ṣe bẹ́ẹ̀ ìran wa ò kì í fipá jí àwọn bàbá wa ọmọ mọ̀gbà tí ó dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ obìnrin mọ̀gbà tí ó kúnlẹ̀ fún bàbá àti ìyá ẹ̀ bíbélì ní bọ̀wọ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtẹnikẹ́ni tó bá jù ẹ lọ ọjọ́ alẹ́ rẹ̀ bá lè ṣe kí ni kò bá lè dára gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí ẹni parun ni wọn wọn láàánú wa gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí lẹ́nu àwa ní ká ronú ara wa àwa ọ̀dọ́ ní ká ronú ara wa gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí yìí bámbám layó ni wọ́n àmọ́ pé bí ń pẹ̀ nìkọ̀ọ̀kan ẹni parun ni wọ́n níwájú ọlọ́run because ẹ wo iye àwọn àbúrò wa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tá a tó bínú ni wọ́n ṣe àbúrò wa gan tí wọ́n ń ta mineral tó ń ta sinsin tó ń ta nǹkan wọn ò nígbà tó ń rówó lọ iléèwé nínú godop káàkiri ebi wọ́n là ń jáde káàkiri adẹ̀rìn àwọn wọ̀nyí ẹlòmíràn gbé róbó lórí gbé kàngún lórí gbé obì lórí gbórógbó lórí obìnrin kan ní oyún ó tún kiri orógbó no dog ẹ̀yin òbí ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú wa ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ gbọ́n wa ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́run kẹ́ yọ wá kó nù nira inú ìyà tí ń jẹ rù báyìí gbogbo àwọn àǹtí wa àwọn bọ́dà tó ń bẹ́ẹ̀ lò ìbò àti wàlúù wa ìwàlẹ̀ lù bàbá wọn ń dẹ́rù bà wọn fúlàní ń dẹ́rù bà wọn lórí ilẹ̀ bàbá wọn ẹ̀yin gẹ́dẹ̀ tún tírẹ́tì wa pé ká mọ àbá yín jà náà awareness pé tó ká jí gbogbo yẹn dìde pé ẹ jẹ́ ká parapọ̀ ilé tó lọ là ń ṣe àbẹ́ nìkan jà èmi dẹ̀ nígbàgbọ́ pé ẹnìkan kò bá wa jà kò sẹ́ni tó ń bá wa jà gbogbo rúmọ̀ yẹn wọ́n ní amọ̀wé kò kọ̀sẹ̀ tó sọ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sọ pé ká mọ̀wé kò kó ṣe fídíò pé ká mọ̀wé kò kọ̀sẹ̀ tó sọ bẹ́ẹ̀ ẹ̀gẹ́ ń parọ́ máa wọ̀nyẹn ẹ mọ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ̀ jẹ́ ká parọ́ mọ́ yẹn ẹ mọ̀ jẹ́ ká búra wa mọ́ ẹ mọ̀ jẹ́ ká ṣépè fúnra wa mọ́ ẹ jẹ́ ká stop ẹ̀ ẹ jẹ́ ká stop à ń fẹ́rẹ̀ ní bíbélì níwádìí ohun gbogbo dájú kọ́ dẹ̀ di èyí tí ṣe òtótọ́ irú àtàbí ti ṣe òdodo mú ń bẹ̀ kọ́ni káàkiri mọ́ parọ́ mẹ́ni tí ẹ ká ẹ má jẹ́ ká parọ́ nǹkan téèyàn ò ṣe ẹ má jẹ́ ká parọ́ ẹ̀ mọ́ àwọn ará èkó mọ̀ pé peaceful rally là ń gbé bọ̀ wọ́n ti wo fídíò káàkiri gbogbo state tá a ti ṣe pé kò sí ọ̀nù wọ́n dẹ̀ rẹ́dí àti gbà wá lálejò pẹ̀lú àlàáfíà ní ọjọ́ sátidé ni july three tó arọ gbogbo ẹ̀yin èèyàn àtọkùnrin àtọkùnrin ẹ jẹ́ ká túyáyá ká túyáyá ká jẹ́ kí ìjọba mọ̀ bí tí bàtà ti ń ta yorùbá lẹ́sẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí ìjọba nàìjíríà mọ̀ pé yà ń jẹ yorùbá àbáwọn ṣe mọ́ àṣemọ́ enough is enough sọ ọlọ́run níjọ́ bàjẹ́ níjọ́ bàjẹ́ ọlọ́run ní ba ilẹ̀ yorùbá jẹ́ gbogbo àwọn ọmọ yorùbá káàkiri káàkiri káàkiri pátápátá ọlọ́run ọmọ dúró tiwa gbogbo ọmọ yorùbá àtàwa gbogbo àwọn tí ń bẹ lókè òkun náà lájọ àwọn náà ń dáwó ta rọpò ta ṣe wàhálà jọ ẹ mélòó ni mo lè dá sí Sunday Igboho nìkan kọ́ lálágbára alágbára pọ̀ káàkiri yes alágbára pọ̀ káàkiri tá a bá ń tara wa lóko alágbára wà káàkiri tó ti yé èmi nìkan ọ̀dẹ̀ lè dá sí àfi gbogbo àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe bọ̀ ẹnìkan náà kọ́kọ́ dìde Mósè ló kọ́kọ́ dìde nígbà tí à ń jẹ àwọn ọmọọṣẹ Mósè lọ́lọ́run kọ́kọ́ gbé dìde Kárọ́nì àti gbogbo àwọn alágbára tó sọ̀pọ̀tì wọn tó jọ jagun yẹn <laughs> Ọlọ́run bá yóò fún wa ní àjàyè yóò jagun fún Yorùbá Ọlọ́run bá lọ́ba tó lè jagun fún Yorùbá agbára mi ọ̀ka láti bá fẹ́ dàgbọ́ mi kódà mi lè bá alága káńsù lásán jà ṣùgbọ́n Ọlọ́run ọba lọ́ba tó lè jagun òun ni olórí ogun Ọlọ́run ni olórí ogun ọlọ́run bá tó wá jólórógun yóò jagun fún yorùbá yóò sì ṣẹ́gun fún wa rìdíìmù eh, tiwa yìí là á gba yorùbá lóko ẹrú ṣèṣe pé ńgbà táwọn bá dàgbà àwọn ọmọ ó tún mọ gbé wa ṣépè lágbára ọlọ́run yóò rí bẹ́ẹ̀ ọlọ́run bá tó la ẹtọ́ lọ́run gbogbo ẹni tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ gbọ́n wa káàkiri tí ọ̀rọ̀ yorùbá ò tí ì yé tí ò tí ì múmú láyà yín ọlọ́run bá kó sí yín nú yóò ọ̀rọ̀ yín lọ́kàn yóò jẹ́ kẹ́ ẹ mọ bí tí ìyà ti ń jẹ wá yóò bá wa yí yín padà yóò jẹ́ kẹ́ lè gbìyà wá ọlọ́run bá wa dúró tẹ̀yìn náà kò ní pa yín yóò bá wa change yín padà ni bíbélì ni pé bàbá dáríjì wọn tó ń ṣe ó ní ẹlẹ́ṣẹ̀ máa ronú ṣe kí ni o so a mọ gbàdúrà fún wọn ni kọlọmọba dúró tiwọn kó yí wọn ní ọkàn padà kí wọn sọwọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kájọ gbé yorùbá dé ilẹ̀ ìlérí because ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí yorùbá ní ọbọ̀mọdé lọ́nà ò fọ̀rọ̀ lọ tí ò bá gbọ́n lèwe kò ní gbọ́n lágbà ẹ jẹ́ ká fọ̀rọ̀ lọ̀ wọ́n ó lè mọ yé wọn ẹ jẹ́ ká sọ fún wọn ká ṣàdúrà fún wọn ó lè mọ yé wọn kò yé wọn ni gbogbo àwọn tó ń sọ pé kí là ń jà fún kí ń pariwo fún kí kò yé wọn ni ó dẹ̀ yé ẹlòmíì ohun tí ó jẹ kò jẹ́ ọgbọ́n ó yẹ lómi o ìmọ̀tara ẹni nìkan ní ṣe o àtòun tí ó jẹ tí ò jọ gbọ́n so àwọn tí ò yé ọlọ́wọ́n bá fi yé wọn àmì yóò lè jẹ́ kó wọ́n darapọ̀ mọ́ wa àwọn tó dẹ̀ yé tó jẹ́ pé torí ohun tí wọ́n fẹ́ jẹ ni ọlọ́wọ́n bá bá yó wọn yóò lè tètè jẹ́ kó wọ́n tètè parapọ̀ mọ́ wa ohun tá a sọ lé ní ọlọ́wọ́n bá tó ní wá wọlọ́ba tó mọ̀rọ̀ sọ òun ló sì ní ọba tí dúró tẹ̀dá dúró ti wà kọ́ wa mọ̀ sí ó padà lẹ́yìn wa ó padà lẹ́yìn yorùbá gbé wa délẹ̀ lérí nígbà tí yorùbá bá délẹ̀ lérí tí máa ń dùn wọ́n jẹ́ wọ́n wẹ́nì kọ̀ọ̀kan. àṣẹ wa àtàwọn ń bẹ lókè òkun wọ́n jọ ń wẹ́nì kọ̀ọ̀kan wa. àṣẹ àti àsìkò yìí rọ gbogbo ọmọ yorùbá káàkiri káàkiri ilẹ̀ yorùbá pátápátá pé ní july three awareness rally wa peaceful rally wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ ẹ má jẹ́ ká jà o ká tuyaya ká pariwo fún ìjọba Buhari pé yorùbá ìyà ń jẹ àṣemọ yorùbá nìsan la ṣe kí ni o. la yorùbá nìsan. náà. àfẹ́ ìsọsọrin kò sí tọ́ka wa pẹ̀lú ìsọsọrin àánú tá a fẹ́ ìsọsọ ohun táwa ń fẹ́ ni yorùbá. nation. àwa ń fẹ́ orílẹ̀-èdè yorùbá ni gbogbo ẹnu mo sì fi ń sọ àìwí ká kú bẹ́ẹ̀ hmm. àìwí ká kú bẹ́ẹ̀ o ẹ̀ẹ́dẹ̀ ní kankan fẹ́ lè ṣe fún wa o ẹ̀ẹ́ lè pa wa o ẹ̀ẹ́ apá wa pa ọ ẹ̀ ń dẹ́rù bà ni o níjọba kò lọ́n lọ́mọ ẹ̀ mọ̀ mọ̀ fi kú dẹ́rù wa mọ̀ kò dá o gbogbo ẹ̀dẹ̀ ń tẹ́tù wa gbogbo ẹ̀dẹ̀ ń òdodo ni gbogbo ẹ̀dẹ̀ ń tẹ́tù àgbẹ̀fẹ́ pa wa ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ àmọ̀ pẹ́ mọ̀ ni ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin ò ẹ̀ mọ̀ dẹ́ṣẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ pa wa ẹ̀ mọ̀ sí ẹ̀ mọ̀ mọ̀ tẹ́tù ẹ lè bá wa ètò ẹ ẹ ń dànù ni ẹ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ o ẹ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ohun tẹ́ ẹ mọ̀ sọ jáde ni pé ọlọ́run gbé yorùbá délẹ̀ lérí gbogbo ẹ tẹ́ ń tẹ rówóra dátà kéékèèké tẹ́ ń fanu erékérékéré erékérékéré tẹ́ ń dànù lásán àwọn kàyé fún atẹ́gùn èèyàn tẹ́ ń dànù ọlọ́run ọba yóò bá wa yí padà. ànábì ti wá kọmíṣẹ wájú ọlọ́run kì í sànàbì ẹ mọ kọmíṣẹ ọlọ́run kì í ẹ mọ tíyẹ òun yẹn kì í ọlọ́run ọba òun ló ní àwọn ànábì tiẹ̀ ìgbà kan kò sí life champion current champion ló wà sóti kò sí life champion alágbára pọ̀ gan ṣùgbọ́n ọlọ́run mọ̀ ń pe àwọn kọ̀ọ̀kan jáde ní àwọn àsìkò kọ̀ọ̀kan ní àwọn àyè kọ̀ọ̀kan tọ́lọ́run bá fi yàn hàn tí yẹn bá ń gun àtàsọ̀ yóò jábọ́ ẹ̀wọ̀n kò mí sẹ́ lọ́run ní ìsànẹ́bí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe mí bẹ́ẹ̀ so bọ̀ nǹkan tẹ̀mí mọ̀ ni pé Yorùbá nìsan no going back. no going back. àdẹ̀gílẹ̀ ìlérí wa ní dájọ́ ọlọ́run ọba nìkan ọlọ́run ọba nìkan lọ́ba tó lè dájọ́ tó lè ṣàdéhùn ẹ jẹ́ ká mọ fọ̀rọ̀ wa sọ́dọ̀ ọlọ́run gbogbo gbàgbọ́ wa lórí ọ̀rọ̀ yorùbá ẹ jà fún sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí mo mọ̀ ni pé láìpẹ́ láì jìnà láìpẹ́ láì jìnà ọlọ́run nígbà tọ́lọ́run gbọ́ ìpè àwọn ọmọ israẹl tí ariwo wọn pọ̀ nígbà tí wọn ò tí ì pe ọlọ́run sàn kankan wò wọn ìyá yẹn ò tí ì jẹun gbọǹgbà tí ariwo wọn pọ̀ tọ́lọ́run gbọ́ ìpè wọn ó ṣe kí ni ó dá wọn lọ́wọ́ ọ̀dẹ̀ ń fẹ́ ìpè ọmọ Yorùbá lórí pé ìyà ń jẹ wá ó ti dọ́dọ̀ Ọlọ́run báyìí ó sì ti ń dá wa lóhùn ó sì ti ń fojú hàn ó ń fojú ẹni tí ọba yé ni òye ọkọ̀ nú àlọ́rọ̀ Yorùbá lédíkè Yorùbá nation Ọlọ́run níjọ bàjẹ́ àbí àṣẹ so ọkọ̀ tí àwọn èèyàn wá dáwọ́ ẹjọ́ ẹ̀sùn mẹ́yìn jẹ́ kí wọ́n ní ẹ̀sùn kó wà lára mọ́tò yẹn ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ọkọ̀ tí wọ́n ní àwọn donate fún ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn jẹ́ kí èmi náà wá tún donate ọkọ̀ yìí fún gbogbo àwọn wọ́ọ̀rì ọ̀tọ̀ ń lọ sójú ogun pátápátá. ẹ bá mi ṣá bàbá látẹ̀wá. pẹ̀lú ògbọ́n lọ́run gbogbo ẹni tí wọ́n lọ́wọ́ adẹ̀kùn ní ìdí ẹ̀ sí so èmi ni wọ́n làwọn rà fún èmi náà tún wá tún donate ẹ̀ fún àwọn warriors kan mọ orí ń lò èmi ọmọ bẹ kò sínú ẹ̀ ká mọ fi jọ káàkiri ọlọ́run ní jẹ́ bàjẹ́. ògbólú àtọ́tọ̀ ọmọ láti kú. lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ yorùbá ẹ ká jígìrì ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ yorùbá step by step lọ̀rọ̀ lé ayé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ ń ni àwẹ̀ aná peaceful rally. Eh? Awareness. peaceful rally òun ni first step tí ń lọ lọ́wọ́ kọ́lọ́n bá wa dá àwọn bàbá wa sí gbogbo àwọn bàbá wa pátápátá látòrí bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wa Bánjí Akíntóyè ẹ àti àwọn elders wa tọ́tú jẹ́ àwọn bàbá àti gbogbo àwọn ọba wa pátápátá gbogbo àwọn ọba wa tó ń support wa lábẹ́lẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀ síta sókè àdúpẹ́ lọ́wọ́ wọn àti gbogbo àwọn prophet pápátá àwọn àlùfáà tó ń jà tó ń fàdúrà jagun kiri ọlọ́run ní gbàgbára lọ́wọ́ yẹn o gbogbo ọ̀pọ̀lọpọ̀ là lórí íńtánẹ́ẹ̀tì torí àwọn wòlíì tó ń gbàdúrà tó ń pariwo ọlọ́run bá ò ní pa yín rẹ́ o torí pé ẹni ọlọ́run ní ọlọ́run ló dẹ̀ràn yín òun ló yàn yín ọlọ́run bá tó dẹ̀ràn yín tó yàn yín ohun tó yàn yín fún náà lẹ́ ń ṣe yẹn ọlọ́run wà ní gba àṣẹkù lẹ́nu yín ẹni tọ́lọ́run bá fẹ́ lọ́lọ́run yàn ọlọ́run ò sí gbìjà kò dẹ̀ sí ṣé sọ̀rọ̀ ń pa bíbo ni jẹ́ mo fẹ́ sọ ẹ̀hẹ́ ọlọ́run ò sí tàn jẹ tó bá ń parọ́ ń tàn tàn ẹ̀ ọ̀ ń tàn ẹ̀ ni ọlọ́run kọ́ ló ń tàn ọlọ́run ọba kò ṣeé gbìjà adẹ̀lẹ̀ describe ọlọ́run pé nǹkan tó lè ṣe lọ́la lélẹ̀ àdìtú lọ́lọ́run ó lè yọ nǹkan bí tẹ́ rò pé kò sí agbára amagbára wa mẹ́ bí tẹ́ rò pé kò sọ́nà alànà síbẹ̀ ọlọ́run ọba tó láyé tó lọ́run bákùn lànà rere fún yorùbá láìpẹ́ láìpẹ́ gba yorùbá kò nù nira yìí o yọ yorùbá kò ní oko ẹrú tó yìí oko ẹrú yorùbá ẹni tí ò mọ̀ ní ọmọ òpin yorùbá wa àníná òsínà òsí security kò sẹ́nìtì ẹ̀kan fìyà jẹ wá gbogbo irọ́ náà lẹ́mọ̀ pa ṣé bàbá tó bá ti dé yóò ṣe bàbá ló dé ní òsín kankan yìí bàbá kan ba gbogbo òlu jẹ ẹ wá ní ká tó mọ jẹ nàìjíríà ẹ mọ ṣe bẹ́ẹ̀ mọ́ náà ẹ mọ sọ̀rọ̀ rádaràdà báyẹn mọ́ o gbogbo ẹ̀rọ ìpẹ́rẹ́ ayé gbé nàìjíríà ẹ mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ o ó sọ ti kò ti ń jẹ́ nàìjíríà o yorùbá nìsan yorùbá nìsan gbogbo yín náà tẹ́ ẹ ti support wa ẹ support wa ẹ mọ̀ rò pa à ń ṣeré ni o ẹ mọ̀rọ̀ pa ń ṣeré o ohun tá a dáwọ́ lé yìí ọlọ́run ló gbé jáde o ọlọ́run ló lásìkò tó tá a jáde o ó ti wà tipẹ́ o bàtà ọlọ́run lásìkò tó so gbogbo àwọn tó jẹ́ ọ̀gá mi pátápátá nínú ṣọ́ọ̀gù tí mi tiẹ̀ lè sọ pé ilé dárúkọ wọn tán ọlọ́run bá mi bá fi wọ́n lẹ̀ ọlọ́run nípa wọn rẹ̀ ọlọ́run nípa wọn rẹ̀ àwọn tó jọ̀gá mi lórí ṣọ́ọ̀gù yìí tí wọ́n táwọn wà nú ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ gidi lọ́wọ́lọ́wọ́ màá dákọ̀ gbogbo wọn láìpẹ́ láì bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọ̀gá kan bẹ ẹ ra àwọn kan lọ́la ń bí lágbára làwọn kan ń bọ̀ mí lọ́la fún mítìn kan àwọn alágbára nìyẹn lẹ̀ Yorùbá àwọn ọ̀gá nìyẹn wọ́n ń bọ̀ fún mítìn bí lọ́la láwọn kan tán dúró tán so kí fẹ́ mọ bẹ̀rù fún a nílò àti bẹ̀rù ẹnì kankan kì í ṣe gbogbo nìkan lẹ́yìn rí ti sọ̀rọ̀ ni ẹ mọ alágbára ti ń bẹ lábẹ́lẹ̀ lẹ́yìn Ìgbòho ẹ mọ̀ mọ̀ tẹ́tì bẹ́ẹ̀ pa àwọn o ẹ mọ̀ sí ma yàrá aláìkẹ́ o ẹ mọ̀ sí ma yàrá báyìí. Ọlọ́run ní pẹ̀yìn náà ní dàn yín láàmú. kí n kà gbúdẹ̀. èyí tẹ̀ ń ràn wá lọ́wọ́ lórí àwọn nǹkan àrìnṣe ọlọ́run ní ń pa wọn níjọ rẹ̀ so ẹ tún mọ̀ bá a múra sí a sì nídìí sí o torí pé àwọn èèyàn wà kan a ní láti fún ọ ní mọ́tò báyìí mọ́tò sienna báyìí àwọn èèyàn wà lọ́sùn a ní láti fún ọ lóńdó ní àkúrẹ́ èkìtì Ògùn state. Kwara State Kogi State káàkiri Kogi so a ní láti fún àwọn yẹn wa náà tí wọ́n nítorí pé tí nǹkan kan máa ń ṣẹlẹ̀ a ní láti mọ wá sọ pé ọmọ sátà mọ́tò àbágbó pa àwọn Fúlàní àtàkì àwọn nǹkan mìíràn sí agbọ́dọ̀ sọ tọ́yà ẹ̀yin báyìí báyìí pé mọ́tò ẹ mú síbẹ̀ tí nǹkan tí mo sọ ti yé so n ta fi la nídìí mọ́ọ̀sì nìyẹn ẹ ràn wá lọ́wọ́ ọlọ́wọ̀n ní pin pa yọ́dẹ̀ mọ̀ràn yẹn náà lọ́wọ́ kọ̀dẹ̀ ní dọ̀rọ̀ irú àjọ délẹ̀ lérí ni eléyìí tá a dáwọ́ léyìí eléyìí tá a jọ dáwọ́ léyìí gbogbo ọmọ Yorùbá pátápátá eléyìí tá a dáwọ́ léyìí o òun láfi délẹ̀ lérí àwọn onísàṣetì lórí ẹ o onísàṣetì lórí pé ọlọ́ọ̀ba òun ní ràn wá lọ́wọ́ o èyí ṣàgbára wa o agbára kí la ní ta lè bá alága kanṣu kan jà. kò sí. kátó a sọ pé gómìnà kátó a sọ pé ààrẹ orílẹ̀-èdè sa alágbára ẹ̀. àní. àní nǹkan ogun ẹ wo ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn oníbọn. àní kankan. àní ẹ̀ka àfọlọ́wọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àṣọ fọlọ́run ó ń gbọ́. ó ń gbọ́ ṣẹ́jú ṣẹ́jú. gbogbo ayé ń pe ọlọ́run gbogbo yorùbá ní ń pọ́ ọlọ́run. bẹ́ẹ̀ni. ọlọ́run ń gbọ́ àwọn òní ẹ̀ka o àlóògùn alágbára ṣùgbọ́n ọlọ́run ọba ọba alágbára ẹ̀rọ afárábalẹ̀ bàbá yìí ọba alágbára tó lágbára lọ́wọ́ kò ní gbàgbára lọ́wọ́ wa. àṣẹ. ọlọ́run ọba tó ní agbára lọ́wọ́ tó gbàgbára lásìkò tá a wà yìí ọlọ́run ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ o kì í wa o kì í sóògùn o tún fẹ́ kí kálukọ́ lọ mọ̀ nìyẹn o ọlọ́run ọba òun ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yorùbá o ọlọ́run bá ti dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ kí sọ bá ti mọ́ dẹ́rùbà yẹn ọlọ́run dẹ́rùbà dá o àwọn la mọ́ ń dẹ́rùbà ara wa àwọn tẹ́tì ara wa lórí irọ́ àá ta lórí irọ́ ni o ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú o ọlọ́run sì ní mú wa kò ní mú wa kò ní fà á lẹ́jọ́ mú wa lọ́wọ́ ọmọ mi ṣàìdì òṣùpá ó ní má fura ẹni tá a bá ń bá rìn má fura ẹni tá a bá fura sí ló gba ká yẹra àwọn òfurasẹ́nì kankan náà àwọn ọmọ tí ń tẹ̀lé ẹ sáà mo bá a ṣàdúrà fún ọmọ tí ń tẹ̀lé wa késùmọ lulu késùmọ yà wọn lò èyí tẹsùn bá dẹ ìyá lónú wọn ó sì tẹjọ gbẹjọ kùnú àwọn ìbẹ̀rù àwọn ọmọ abẹ lọhùn fún wọn pé èsù késùmọ yà ẹ lò ṣùgbọ́n tẹsùn bá yà ẹ lò tó fẹ́ fi wá hàn bí kìlókà ti fi jésù hàn bí júdásì ti fi jésù hàn wọn fà wá hàn wọn wù wá júdásì ọba fi àwọn èsè jésù o pé jésù ni bàbá dáríjì júdásì irọ́ àwọn ènìyàn dáríjì o tó bá ti lè ṣe jàǹbá fún mi tó ń dẹ̀ ń bá mi jẹ tó ń bá mi mu à ń sọ fọlọ́n kó ṣe jàǹbá fún ọ náà ni o èmi ń sọ fún ọlọ́run pé kó dáríjì ọ ń sọ fọlọ́n pé kó má dáríjì ọ kó pa ọrẹ ni o ọlọ́run nípa gbogbo ara o àbí àṣẹ gbogbo ẹyin mọ̀mọ́ mi àǹtí mi brọ́dà mi eh, ẹ̀gbọ́n mi káàkiri nílẹ̀ yìí àti lókè òkun ọlọ́run nípa yín rẹ o ọmọ yorùbá káàkiri ọlọ́run nípa yín rẹ o ọlọ́run bá ń dó tiyín ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣe Sunday Igboho ọlọ́run lẹ fẹ́ràn o ọlọ́run lẹ fẹ́ràn o gbogbo ẹ̀yin yorùbá káàkiri àgbáńlá ayé tẹ́ ń dìde ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣèmi o tá a lè mí ọlọ́run mo fẹ́ràn yín náà kò ní fi í o ẹ má pọ̀rọ̀ mi pọ̀ mi mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ jù sọ yín náà lẹni mọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ ṣé mi ń jù. ẹ ti sọ̀rọ̀ jù ẹ sọ̀rọ̀ jù ẹ ti sọ̀rọ̀. so. ìṣọ̀kan ọmọ Oòduà TV. Lady K ìfẹ́ olúwa ṣó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá lápapọ̀ ẹ ṣeun gan ni ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu bàbá mi gbòòṣà ẹ kù ọkọ Fúlàní gbogbo yìí ti wá gbọ́ tí bàbá sọ ń ṣe ẹjọ́ ṣó yàtọ̀ sí nǹkan tí mo máa ń bá yín sọ lórí pílátífọ́ọ̀mù mi ṣó yàtọ̀ sí ohun tí mo máa ń bá yín sọ lórí ètò wípé a ṣì nídọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí i àìmọye ìgbà tó jẹ́ pé táwọn wọ́ọ̀rì ọ̀tọ́ bá ti pè wọ́n báyìí pé Fúlàní ti bẹ̀rẹ̀ mọ́tò bàbá ló máa ń gbé lọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ nígbà tá a bá ti ní titi wá ẹgbẹ́ tí bàbá sanwó tún fọlọ́ntì ara wọn wípé àwọn máa bá wa bu epo sí i fáwọn wọ́ríọ̀ wa wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣe míì ẹ̀yin náà ẹ jẹ́ ká ti ẹ̀yìn wọ́n ẹ jẹ́ káwa náà ti ẹ̀ jẹ́ kíṣẹ́ ìkódùn ṣe fún gbogbo àwọn wọ́ríọ̀ wa lápapọ̀ a sì nídìí mọ́tò ìsìn yanturu ẹ ti gbọ́ gbogbo ibi tí a fẹ́ pín sí tí mo bá ń sọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ àwọn kan máa wò pé àwùsẹ́ńg ah, lady k ẹ jọ ṣó yàtọ̀ sí nǹkan tí bàbá mi èmi náà wá sọ ọ́ sìn nǹkan tí mo máa ń sọ fún yín ṣé rí pé kò yàtọ̀ bá mi ṣí ẹ ṣí ẹ bá mi ṣí ẹ ẹ ṣí ẹ ṣí ẹ dànù ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ this is the first time tí bàbá mi wá sórí platform Lady K ìfẹ́ olúwa ní live and direct so ẹ bá mi ṣí ẹ̀ dàdé jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ tó ẹ̀yin tí ẹ bá sì fẹ́ bá wa fi owó ránṣẹ́ account number tí ẹ máa fi owó sí òun ni mo pínì sí ìsàlẹ̀ kọ́mẹ́ǹtì yín yẹn ẹ jọ̀ọ́ no amount is too small ẹ bá wa bu owó lù ú mo sọ fún yín mo ní gbogbo owó yín ẹ máa máa rí ibi tó bá wọlé sí kò sẹ́ni tó fẹ́ gbowó anybody mi ẹ̀yin ìyá máa wò pé ó tún kù mọ́tò gan bẹ́ẹ̀ ni tó bá ti brown dẹ̀ tán tí wọ́n ti ṣe bí eléyìí náà tí wọ́n ti sọ́dà báyìí bí a ṣe máa hand over fún bàbá náà nìyẹn léyìí bá ṣe máa hand over bọ́ọ̀sì yẹn náà lé bàbá lọ́wọ́ náà nìyẹn yẹn wà níbi tó ti ń brand yẹn náà lọ́wọ́ tó bá ti ṣe tó máa hand over fún bàbá máa tún mú kí ẹ̀ lé wọn lọ́wọ́ báyìí ẹ̀ tún fojú yín rí ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá a lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ tètè kò sí iye tó kéré àìbá wọn sí níbẹ̀ láì bá wọn dá sí